لله رب العالمين الحمد لله الذي حذر أمة محمد صلى الله عليه وسلم من الربا وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله قال في كلامه إذا ظهر الزنا والربا في قرية فقد أعد بأنفسكم عذاب الله صلوات الله وسلامه عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد عباد الله إذا دخل الربا في معدن إلا أجلب حركته وأنقذه بالنفس والآفاق ليس ذلك فقط بل إنه يمحق صاحبه ويراقب في سآته قال الله تعالى أعوذ بالله من الشيطان المسلمين يمحق الله الربا ويمحي الصدقات والله لا يحب كل كفار المسلمين عباد الله إن الربا من كبائر الذنوب لعيسى بن الله بن مسعود رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم قال الربا ثلاثة وسبعون باء أيسرها مثل أن ينكح الرجل أمه وعن كتاب الله حنظلة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم درءا ربا يأخذه الرجل وهو يعلم أشد من ستة وثلاثين مليا وعن عوف بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياك والذنوب التي لا تغفر الغلول فمن ضل شيئا أتى به يوم القيامة وأكل الربا فمن أكل الربا بعثه الله يوم القيامة مجنونا يتخبطه ثم قرأ رسول الله صلى الله عليه وسلم الذين يأخذون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من الايمان عباد الله يعلم أن الآخذ والمعطي وشاهديه سواء في الاثم والإنقاذ لحديث أبي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الآكل والمنقي سواء في الربا أخرجه مسلم وعن جابر بن عبد الله رضي الله عنهما قال لعن نعم رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وصاحبه وشاهديه وقال هم سواء عباد الله اعلم يعني أن صاحب الربا لا يسير على ماله لا يسير إلى سلة سلة من ماله عن أبي الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا وإن كثر فإنها عاقبته تسير إلى سلة أخرجه أحمد والحاكم وصححه شيخنا الألباني سبحان الله لأنه كذلك أن الشارع نهانا عن بيت الأوراق الحديدة في السيادة فعن عثمان بن عفان رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزيغ دينارا بدينارين ولا تبتمر بدرهمين وعن ابي سعيد الخدري رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لا تبيع الدهر بالدهر ولا الورق بالورق إلا وزنا بوزن مثلا بمثل سواء بسواء يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحق من الله ورسوله وإن تبدوا فلكم رؤوس أموالكم لا تسرقون ولا تبطلون وإن كان ذو عسرة فنذرة إلى ميسرة وإن تصدقوا خير لكم إن كنتم تعلمون واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. ọ̀pẹ́gbà oníkẹ̀ẹ́ aláàánú aláforíjì ọba tó nífẹ̀ẹ́ wa ọba ìfún ọlọ́ọ̀bá lẹ́ẹ̀kan sí ọba tó ikú kìlọ̀ fún àyẹ̀wò pàdé ó kìlọ̀ kìlọ̀ kìlọ̀ kìlọ̀ ó tún gbé ìkìlọ̀ yìí dìde láti ọ̀dọ̀ ànẹ́bì ànẹ́bì rẹ̀ sọ̀rọ̀ bá ọ̀dọ̀ sọ́dá òun ní kìlọ̀ fún wa níbi ọ̀rọ̀ owó èlé ọlọ́ọ̀bá wà ní ọ̀dọ̀ sọ́wọ́ ìgbé ẹgbẹ́ tí olùfàgbọ́ òdodo lọ́dọ̀ ọlọ́wọ́n bá ẹ̀sìn sílẹ̀ ohun tó kù sẹ́yìn ṣe nínú owó èlò yìí wọ́n ti ìjọba é ọ̀sẹ̀ gbogbo. Adé ìjọ sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ìjọ òṣòwò gbogbo àti kí alẹ́ àwọn ọmọ sọ̀rọ̀ àlọ́sọ́dá ẹ̀wọ̀n sọ̀rọ̀ ọlọ́wọ́n bá ní ilé òṣìṣẹ́ ọlọ́wọ́n bá ti rí. Ẹni tó sọ nínú ọ̀pẹ náà rẹ̀ báyìí pé ìlà ọ̀dọ́ra òsínà àwọn ìgbà ìfọ̀mìyá nígbà tí agbèrè àti ìmáa ti owó èlé àti ẹ̀rùbá tọ́ba ti wà ní ìletò kan àkọ́bí àkàtúndì àgbòdì ìmọ̀lára lọ́ irú àwọn ilé wọ́n ti jẹ wọ́n ti ṣe é lẹ́tọ̀ọ́ níra wọn lórí ìgbà ọlọ́run ọba ìgbàlá ọlọ́run ti láti gbé yàrá kó lórí wa ò sí àtúndì kan lọ́ba lẹ́jọ́ Muhammad lọ́ba ọ̀sọ́là kọ́lọ́ bá ara rẹ̀ rà sọ́ bẹ́ẹ̀ àti gbogbo àwọn tó bá ti tilẹ̀ kọ́ àwọn tá a jẹ́ ọ̀sán ọlọ́run báyìí nínú títí ọ̀nà ni pé ohun tó jẹ́ owó èlé lọ́ba ti wọnú owó dúkìá lọ́rọ̀ tó wú wa tó bẹ́ẹ̀ ti wọ́ bẹ̀ ní máa mú báràkà kó nínú owó yìí ní máa mú ìbùkún kó nínú owó tọ́lá ọ̀gá ti mú fẹ́dà gbogbo ìyókù tó bá lówó lọ́wọ́ tí owó èlé bá ti wọ́ bẹ̀ tí owó èlé tó bá ti wọnú owó náà ní ṣe báyìí kàfi tẹ owó yóò jáde fún bẹ́ẹ̀ owó èlé bá ti wọnú owó èèyàn àgbáyọ̀ jáde fún owó náà ilé ìfẹ́fà tí àwọn ọdọ̀mà wọn ṣàlàyé nípa pé gbogbo ọ̀nà ìyókù tí wọn bá fi owó èèyàn gbà pé ó yàn kó pamọ́ sí ilé ìfowópamọ́ èyí ó léyàn pé yàn jẹ́ ìfẹ́sí ló fi ṣàrà má wàá máa rẹ ọ̀kan tó wọ́n gbà dáadáa lọ́dọ̀ ọ̀dọ̀ ìmáta àpapọ̀ owó rẹ̀ orí sí ìwọ ni bákan náà. gbogbo ọgbà yòówù tí owó èlé tọ́bẹ̀ ti wọnú dúkìá ẹni jẹ́ ọmọ àti pé àdínkù ọmọ àfa owó náà owó yóò sì máa lọ sóko díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tọ́ba tó wá jẹ́ pé nìkan ni tó dà ìwé ẹni tó tó wá di owó yìí yóò tó wá wà ẹni tó ti pé ẹni ìbínú náà wọ́n yóò tún wá jẹ́ nìkan tó yẹ pé àti pèlè ẹ̀sẹ̀ ni wọ́n máa ti lè lọ́rùn orúkọ náà bọ́ba ní ìjọba sọ pé yẹ́mu kakò lọ́wọ́ rírà wọ́n yóò rí sọ̀rọ̀ náà èmi ọlọ́run ọba mo ṣe owó èlé mo ṣe é léwọ̀ kìí sì máa ń yọ àlùbáríkà kó bẹ́ẹ̀ ṣùgbọ́n máa ń fọ àlùbáríkà sí káràkátà èyí máa ń fọ àlùbáríkà sí kéèyàn máa ń sàrà ọlọ́run dáa yìí kókó ìdàgbàsókè rẹ̀ ní àdéhùn èmi ọlọ́run ní ìnífẹ̀ẹ́ sí gbogbo ẹni ọba jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹni tó bá jẹ́ aláìwọ ni ẹlẹ́ṣẹ̀ àwọn àtàjẹ́ ó sàn ọlọ́run ọba. mo bá ń pè ní owó èlé nínú àwọn ẹgbẹ́ gbáǹkọ́ bìíní àwọn olùmọ̀ wọ́n fi ìmọ̀ ìlera wọn bẹ̀ nípa pé owó èlé àti àgbèrè ṣíṣe ewu lẹ́sẹ̀ rẹ̀ lágbára jù lọ́dọ̀ ọlọ́run owó èlé téèyàn máa yá owó èlé gbọ́múlé lásà àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ kéèyàn máa ya irú owó yìí àti kéèyàn máa ṣàgbèrè ẹ̀ṣẹ̀ lé méjèèjì ẹ̀ṣẹ̀ ńlá sì ni wọ́n ẹ̀ṣẹ̀ ká gbogbo ìní tí ó sọ kó lọ àwọn àtúgbìlẹ̀ mi fi hàn rẹ́ àti kéèyàn ronúkú ọ̀dà lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n pẹ̀lú bẹ́ẹ̀ èèwọ̀ ló lágbára jù nínú méjèèjì àwọn olùmọ̀ wọ́n ti ìmọ̀nà wọn níbẹ̀ ṣùgbọ́n àbájáde ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n ti rí wa pé máa ń lágbára púpọ̀ ó ti lágbára ju àgbèrè títí náà. àwọn olùmọ̀mí báwọn mú tí wọ́n mú àgbèrè wọ́n ní pé àgbèrè ṣíṣe òun ọjà fámílì rú yóò da mọ̀lẹ́bí rú kódà yóò da lóru kódà yóò da orílẹ̀-èdè rú. ṣùgbọ́n ẹ̀rù tó tẹ mọ́ ìgbà òun ọjà nìkan tó fi pé gbogbo ohun tí wọ́n máa rò wọ́n ètò èèyàn láti bẹ̀rẹ̀ dópin òun náà tó dé pé bàbá ti wọnú owó èèyàn yóò máa jẹ́ tó ń pè yóò máa jẹ́ sí fún èèyàn ẹ̀sìn èèyàn abẹ́ ìbáyọ̀ máa wà. látara bẹ́ẹ̀ àwọn olùmọ̀kẹ́ta àwọn ni wọ́n rán lẹ̀ lọ ọ̀nà òun làwọn bá sọ̀rọ̀ wọ́n ní pé àgbèrè ṣíṣe tó bẹ́ẹ̀ ṣe jẹ́ pé ẹni tẹ́ ẹ jọ ń gbélé ni tàbẹ́ni tó jẹ́ pé alámúlégbè rẹ tàbẹ́ni tó jẹ́ pé ìyàwó ọ̀dá rẹ ìyàwó àbúrò rẹ ìyàwó bàbá rẹ ló ń bá sàgbèrè ìyàwó ọ̀rẹ́ rẹ ọdún lágbára ju òkúta lọ ọdún lágbára ju òkúta lọ gẹ́gẹ́ bí àwọn àdéhùn wa fún eléyìí lọ́tọ̀ nínú àwọn ẹ̀sẹ̀ sáré sábìá Muhammad sọlọ́dọ̀ àlọ́sọ́lá tó sọ náà wà déhùn ní ìbòdì kẹta lẹ́yìn tí ọkọ̀ òun papọ̀ mọ́lọ́ kéèyàn máa ti àwọn òbí méjèèjì kéèyàn máa bá alábàgbé èèyàn kéèyàn máa báyàwó rẹ̀ sùn nínú àwọn ìgbàgbára yìí tọ́ba tí wọ́n á yàtọ̀ sílẹ̀ yìí wọ́n débi fáwọn aṣáájú gbogbo àwọn ìgbèrè lókun kí ló fà òun lọ́rọ̀ anábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní pé àbíbá sàrà àtàtúnwọ̀ tẹ̀lé òun ní àgàràgà pé ìbá o ẹ̀rí ní bàtà ń wò yìí ìbá tà ń sọ ìlẹ̀kùn ẹ̀kú tèlè lóní nínú ẹ̀sẹ̀ ìyẹn ni pé ọ̀nà tí ilé ìgbà máa jẹ́ rìbá ṣé èèyàn jẹ́ pé èèyàn wá pè ìyá ń bẹ̀ ìyá tẹ̀wọ̀n tìrì níbẹ̀ ìyà tó kéré jù ń bẹ ànábìyà muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ àfìwé ọ̀rọ̀ tí ń bọ̀ wáyé pé àìsàrò ha nísìlò anyan ti àrọ́júlú òmàbù èyí tó kéré jù nínú ẹsẹ̀ rìbá òun náà ní kí ọmọ ẹ̀dá wọn máa lówó fìyà òun ṣèyàwó kọ́ máa fìyà rẹ̀ mọ́lẹ̀ kọ́ máa fìyà rẹ̀ mọ́lẹ̀ ìwé ó ṣe kéré jù pé èyí tó kéré jù nínú ẹsẹ̀ rìbá òun náà ni déédéé ìyà téèyàn jẹ téèyàn bá ń tìyàn rẹ̀ mọ́lẹ̀ òun ló jẹ́ nǹkan tó lágbára jù nínú ẹ̀sẹ̀ ìgbà eléyìí ni àdéhùn àwọn olùmọ̀mí tí wọ́n rí wọn fi sọ pé ẹ̀sẹ̀ ìgbàmà lè ju ẹ̀sẹ̀ àtìgbèrè tuntun lọ torí pàdé mi sọ pé àìsàrò hà èyí tó kéré jù nínú ẹ̀sẹ̀ ìgbà nítorí àyẹ̀sìn àrọ́jùlú fún màbò òun náà ní kí ọkùnrin kọ́ máa jẹ́ nìkan tó yẹ pé yọ́ máa kì í yẹ mọ́lẹ̀ tí ó sọ ọ́ di ìyàwó bó ti jẹ́ pé àmà wò pé ha tala wa tó bẹ́ẹ̀ tí ó ń fẹ́yà rẹ̀ níyàwó tàbí yóò tẹ̀ máa lọ báyà rẹ̀ sùn tà níwò pé eré ikú ayájọ́ ìyá kí á mọ̀ ló ti ń dẹ́kun tá a bá ti wá mú eléyìí èyí tó tún kéré jù nínú ẹ̀sẹ̀ ìbá tó nìyàwó ọlọ́run bá là wàhálà àfàwà àbúdá àti fún ọmọdé àwọn bá nípa àwọn ní àdéhùn one thousand eight hundred and twenty one àwọn àtàjẹ́ oṣù ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni ó ti lọ́sọ̀dọ̀ àlẹ́bíà Muhammad sallallahu alaihi wa sallam àdéhùn àbá àfihàn ìbọn hàndọ́lá gbà wá ó ní bóyá ìṣọ́nà bá fi ìtàkùnà lọ sọ wáyé pé jim amọ̀ rìbá yà kúlò rọ́jò owó rìbá èyí tí ọmọ ẹ̀dá ń jẹ ń jẹ síkùn rẹ̀ ọwọ́ ya ṣẹ ó sì mọ̀ kówó rìbá lòun jẹ ẹni ọ̀nà òun ní fi ń rán ọmọ nílé ìwé òun ní fi ń ra oúnjẹ pamọ́ òun ló fi ránṣẹ fúyàwó lé ẹ̀rà fọ́mọ àbókù náà lé sí ṣọ́ọ̀bù yálà lọ́kùnrin àbí lóbìnrin wọ̀ọ́ wà yá àṣẹ. síbẹ̀ níbẹ̀ sí mọ̀ àṣàtò mi síta tó wà tàdà nínú ìdílé yẹ ẹ̀fẹ́ rẹ̀ ọlágbára ju téèyàn ó ṣe tìmẹ́lẹ̀ náà tààtì lẹ́ẹ̀mẹ́ lẹ́kùn yóò ṣe tìmẹ́ fún odidi tá a ti di ẹ̀sìn lọ. ẹ̀sẹ̀ ó lágbára ju kéèyàn ó ṣe àgbèrè ju odidi thirty years lọ nínú ọ̀rọ̀ mi fún odidi mẹ́ta mẹ́ta mẹ́rìndínlógójì kéèyàn ó ṣe sílẹ̀ mẹ́rìndínlógójì ẹ̀sẹ̀ kéèyàn gbà ń bẹ́ẹ̀ kéèyàn jẹ́nìkan tí ó máa ná tí ó máa jẹun tí ó máa jẹ rìbá ó sì mọ̀ ìrìn ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tí ó gbà ń bẹ́ẹ̀ ọlágbára gáà ju kó ṣe àgbèrè lẹ́ẹ̀mẹ́ta sísà ìṣúná àwọn tá a jẹ́ oṣù ọlọ́run ọba eléyìí ló wá jẹ́ káwa ní ọmọ nípa kí àgbèrè ṣíṣe àbí ìrìbá jíjẹ ọlágbára púpọ̀ gáà ní ẹ̀sẹ̀ eléyìí ti yan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó sí lónìí tẹ̀ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí sísọ́ọ̀bù rẹ̀ kún yálà lóbìnrin ẹ kíyèsí dáadáa o kó o wá ní bá ọkùnrin ṣe kú tó tó báyìí àlọ́ wa. àkùrọ̀ ọlọ́run bọ́ bá ọmọ ìfẹ́kà sí o àwọn ẹlẹ́gbẹ́ ọmọ ayé mú síwájú àbá ìfẹ́kà sí wọ́ kí lọ́pàá owó gbọ́múlé láńtà ọlọ́ọ̀yà ọlọ́ọ̀yà láńtà yìí máa lọ́sẹ̀ ọ̀sẹ̀ yìí máa lọ́sẹ̀ àbí máa gbogbo owó àwọn owó èlé yìí padà á ní ní yóò dunnú láàárọ̀ ọjọ́ tí wọ́n bá kó o fún tí wọ́n kó fún ọjà ọ̀fẹ́ ju òde wọn ọ̀fẹ́ jẹ́ kó mú dáadáa bọ̀ ńbẹ̀ torí fún ó lè bá a máa wo owó tiwọn sì máa ṣe ń wọ́n ràn lọ́wọ́ ọlọ́run ọgbọ́ tuntun wọn náà ṣe ṣùgbọ́n bó ṣe máa jẹ́ pé nígbà tó bá láàárọ̀ ọjọ́ nígbà tó bá ti di ó tó di pé àlùbáyọ̀ wà á pa pátápátá ọ̀kẹ́ nù àwọn ìyá fún wa láwùjọ tá a wà yìí irú má nìyá máa ń ta yóò sì fẹ́ fi irú lẹ̀ olùsówó lọ́wọ́ ìyá má ìyá bá lọ ya owó ńlé láńtà òun máa tẹ́ lọ́sẹ̀ ọ̀sẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìyá bá padà sáré òkú ìyá ń lọ ṣiṣẹ́ tàwùkú tàwùkú ara èròǹgbà ni pé ìyàwó gbogbo kó wọn lọ sí ìyá ń kó ní sẹ́sílẹ̀ ẹ̀dá kan bá ń tẹ́ o ẹ̀dá kan bá ń tẹ́ o. ẹ̀rọ kan bá ń sán ó nígbà tí ó yà ara ìyá òjá lẹ́kọ̀ọ́ ó ti pé ìyá òjá owó samá ìfúnpá ń ga padà gbé ìyá wálé ìyá ti lọ ọkọ lọ́wọ́ bàbá yìí àwọn ọmọ ni bá padà ń sin owó ó ti wá wà káàkiri ń yá owó yìí Muhammad sọ̀rọ̀ dáadáa tó fi jẹ́ wa pé náà àwọn ẹ̀sẹ̀ lẹ́ iná ẹ̀yẹ ẹ̀sẹ̀ wà owó owó kéèyàn gba báńkì lọ pé mo fẹ́ yáwó èké wọ́n wọ ẹ̀kọ́ ọmọ ẹ wọ́n ṣe ọ́ dáadáa àwọn báńkì ti pọ́n kọ́dà òkè ni wọ́n mọ ọ lọ tí èsì ọmọ akẹ́kọ̀ọ́ yọ lórí òní mọ̀ pé lára owó rẹ̀ ló ti ń ná díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ti ti pọ́n dáadáa ìwọ̀n tó fi tó fi lẹ̀ yọ jẹ́ nǹkan tuntun tó yóò ṣe é tà nígbà tó ọ̀bá ó ti fi ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtúndọ̀ yáwó yìí àbámọ̀ wọn padà ń bá pọ̀ ń bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní pé ìyá fún wọn tó ló ń bá ẹ sọ́ra ẹ sọ́ra fún ẹsẹ̀ àtìláṣí náà tó kún fa èyí tí wòye sàforíjì fún yẹn lórí ẹ̀ kíákíá ànábì dáàbọ̀ ẹ̀sẹ̀ àkọ́kọ́ ẹ̀sẹ̀ ẹlẹ́kejì tí ó dáàbọ̀ òun náà ni òun kéèyàn máa yá owó rìbá owó èdè àkèlò rìbá ẹni tí ń jẹ rìbá pàmàní àkàlà rírà ẹni yòówù tó bẹ́ẹ̀ jẹ́ ìbá fún ìtàyà ọmọlẹ́kẹ̀ yá máa mọ̀ jìnnú náà yẹ̀sà ọ̀pá tó. wọ́n gbé ìdílé ìjọba ìdàlùkẹ̀ yá máa lẹ́ni tó ní ìlú ti yí lẹ́ni tí ó máa ń rírà lẹ́ni tí ó máa ti bí ọlọ́tí. àlejò wa kà á lọ́wọ́ bá sọ fún wa nípa rẹ̀ pé àlejò náà yà kó lóun náà rírà àwọn tí wọ́n jẹ owó èlé láyà kò mú wọn ò ní gbé wọn dìde jọ̀gbẹ́ àlùkìyàmà bí kò ṣe pé ìgbédìde tí wọ́n gbédìde ìgbédìde ẹni tí èṣù ti fọwọ́ bà ìyẹn ẹni tí àwọn àtúbàtìjẹ̀ ló fọwọ́ bà táwọn àwa wo oníwò wèrè nínú àwọn sì gbé wọn dìde o ọlọ́run bá wa da ilé yìí o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń yá owó yìí lónìí ṣùgbọ́n wọn ò bá dáadáa bọ̀ wá ń bẹ́ẹ̀ tá a bá ń sọ láàárọ̀ ọjọ́ má yá má yá má yá kò ní gbọ́ yóò sì padà lọ ya lẹ́yìn náà ni. èyí tá a tẹ̀ tó wá rí láwùjọ wa púpọ̀ lónìí òun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin inú àwọn kó tí ń ṣe sí ẹlòmíì ò ní sọ fọ́kọ rẹ̀ kí e lọ́ọ́ yá ẹlòmíì ò ní sọ rẹ̀ kí ó lọ́ọ́ yá ẹlòmíì ò ní sọ fún ọmọ rẹ̀ tí wọ́n ń rẹ̀ tí ó fi àwọn ọmọ tí ọ̀dọ́ yẹ́wò yìí àwọn ni wọ́n wá padà máa bá sán díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí èkó ń bẹ́ẹ̀ àrùn ìbẹ́ẹ̀ láwùjọ wa yìí òbí ọ̀nà yẹ owó yìí nígbà bá wá kó wàhálà ń bẹ̀ tán bóyá rẹ̀ lágbára sí ipò tí ó rí ṣe yọ máa sọ yọ máa gbọ́ bó lòun ṣe sọ tí títì ti kọ́bọ̀ bó lòun ṣe sọ kọ́bọ̀ lòun ṣe sọ di náírà yọ máa jẹ́ni tẹ̀sí ọwọ́ látara bẹ́ẹ̀ àwọn lọ láwùjọ kó lè sanwó láńtà títí kíákíá márùn èmi ò lè márùn márùn kí ni ìtìjáwù ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti alágbèrè láwùjọ tá a wà yìí obìnrin lé nítorí kó lè san owó kó lè san owó gbọ́mọlé láńtà à ń kìlọ̀ rẹ̀ fún wa ọ̀sẹ́ni tó ya tí ọ̀sá pamọ́pọ̀ wà ń bẹ́ẹ̀ ó sì lè sọ àyẹ̀wò àwọn ọ̀rẹ́ wọ́n máa pe ọ̀rẹ́ kejì rẹ̀ wàhálà wọn làwọn gba ọtún tó mẹ́jọ wàhálà wọn yẹ kí wàá lọ bọ ọwọ́ ọ̀rẹ́ mi wọ́n sọ́ọ̀bù mi sọ́ọ̀bù mi lọ́jà yìí òun ló mú yìí owó ilé mi ní ọlọ́ọ̀yà ṣe díẹ̀ dẹ̀ díẹ̀ fún òtítí mi yẹn lá wọ́n náà wá pé e. níkẹyìn yóò di pé yóò fa ọ̀rẹ́ náà wọ́bẹ̀ ayé wọn bàjọ́ burú papọ̀ lẹ́ẹ̀kan náà wọn wà níjọ ara mi ṣera wọn àánú ló kù láwùjọ wa o eléyìí ti kù dé tọ́ba tó fáwọn tó lówó lọ́wọ́ wọ́n ń yá wọn tí ò ní ni láì jẹ́ kówó èlé gùn ún òyìnbó ti dáa tó àwọn tá a jẹ́ náà wọn bá ẹni tí ń yá ni àfẹni tí ń yá bákan náà wọ́n ti jẹ́ wájú ọlọ́run ẹlẹ́sẹ̀ kan náà jọ ni wọ́n wọ́n ti jọ jẹ́ wájú ọlọ́run àrí àpò onírúkọ lónìí pé tó ń títí ń jẹun nu òun títí ń jẹun nu yóò máa sakọ sí ìgboro táwọn yẹn bá ti ní pọ́blẹ́mù àwọn ní ọjà wọ́n sì pé àmà owó tajà yìí mọ́ kó o láti á ṣe pọ́blẹ́mù kéde lẹ́fẹ́ yá àwọn bá sọ fún bí a ṣe lè yá ní twenty thousand twenty thousand ni ọwọ́ kan àtààbọ̀ mà ní ni ọwọ́ kan ní fifteen thousand ọ̀hún ẹ̀yìn ọwọ́ méjì thirty thousand eight dollar lọ́wọ́ àbìsàn ọ̀pọ̀ lórí ọwọ́ kan iye tá a fi sí náà ní three thousand naira tẹ́ bá yá fifteen thousand ẹ̀ sì san eighty two thousand níjọba ìṣìyá thirty thousand thirty six thousand ẹ̀ sì san ẹni ẹnu pé kẹ́ ẹ máa san díẹ̀ díẹ̀ ni ẹ máa san díẹ̀ díẹ̀ lòun náà bá wò pé a six thousand nínú thirty thousand ọ̀nà dáa nígbà tí wọ́n bá tún kó okun yóò tún kúnlẹ̀ ẹ́ ẹsẹ̀ wọn o ọlọ́run tó fi nínú ẹsẹ̀ o wọ́n pa bí ẹ̀jẹ̀ ni ẹni tó kú yàn àtẹni tó gbà á bákan náà ẹsẹ̀ wọn ni wọ́n jọ ọlọ́run àfa àbúṣe ẹ̀jẹ̀ ó dẹ́rù nínú àwọn sábẹ́ àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam ọgbà alásọ̀dọ̀ àlẹ́bí olóòṣèlú ọba tí kàtàlà ń bẹ̀rù báyìí pé àlè ákínú wàlè mọ́tò pé sàwá òfin rírà ẹni tí ń fún yàn àtẹni tí ń gbà á bákan náà ni wọ́n rí níbi owó èlé o àbá mùsùlùmí bájú sí náà jáde ní àdéhùn one thousand five hundred eighty four bákan náà bá jáde náà fi dá fọlọ́n kó bá yọ sí bàbá àtọ́mọ olùsọ náà bá sọ báyìí pé làánà rọ̀ṣọ́lù báyìí sọ̀rọ̀ náà lọ sálám àkìlà rírà wà mọ̀kìlà hù wà kàràtìmà hù wà ṣàhìlẹ́yìn wà fà ó ń sàwà bá gé fẹ́ni tí ń jẹ ìhà.

wọ́n lẹ ẹbẹ lọ́tàǹtì níbẹ̀ owó yín fáfi dúró fáfi tẹ́lẹ̀ fáfi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí lòun náà bá tẹ̀lé e lọ ó ọba gbà á ṣùgbọ́n lẹ́sẹ̀ kan náà jọ rẹ̀ méjèèjì á fi là rẹ́bà wọ̀nà òfìlàwù wàtà síbàwù wàṣà ìdáyì ọ̀fẹ́ lọ jẹ́ ìtẹ̀lé kó sojú mi pé lágbájá ọmọ lágbájá ọgbà owó yẹ báyìí tẹ́ni tó sì gbà á lọ́wọ́ rẹ̀ lówó fi gbà yẹ báyìí padà ọ̀nà ọjọ́ ìlà tán ó sojú rẹ ẹsẹ̀ kan náà lẹ́jọ́ ọgbà àlẹ́bí ni pé wọ́n ń sa wa bákan náà ní gbogbo wọn ti wọ́n ti jọ rí o àwọn ẹlòmíín bẹ wọ́n fẹ́ máa lọ jẹ́jẹ́ rẹ ẹni tí ó ya ẹni tí ó yà á yàn wọn ò mọ ọkọ wọn wá pè wọ lágbájá dákun wá bá wa kọ́ kalẹ̀ ẹni yìí fẹ́ yá fifty thousand mo sì ní fifty thousand tí ó yá yìí yóò fi san seventy two thousand padà seventy two thousand yóò fi san padà kọ́ kalẹ̀ pé iye tó yá nì iye tí ó dá padà ní. ọba ọkọ ẹlẹ́sẹ̀ kan náà jọ nìyí àlẹ́bí ni pé wọ́n ṣàwà bákan náà ni gbogbo wọn ṣe rí o àwọn tá a jẹ́ sọ ọlọ́run ọba ẹjẹ́ jìnà sí ẹjẹ́ jìnà sówó èlé ẹjẹ́ jìnà sí gbọ́mọdé láńtà àwọn tá a jẹ́ sọ ọlọ́run ọba ẹni tí bá ń yá àwọn owó yìí yóò máa lérò kówó wọn máa pọ̀ sí ní sì máa ń kéré sí i o. Nabi Muhammad sọ́dà sọ́dà lọ sọ bẹ́ẹ̀ nínú àdìsí afọ àbúrò àti ọmọ tí ó di bá gbé jáde kọ́ba àgbàwá lọ́sọ̀dà ànábì sọ́dà lọ sọ́dà tí afọ wa Ahmad àti Hakim bá gbé jáde nínú tíra wọn ànábì Muhammad sọ́dà sọ́dà ìpè àbíbá wà nǹkanṣó ẹ̀ẹ́rì ìbá owó èlé báyìí yóò kọ́ pọ̀ tó bẹ́yẹn ṣe ya kọ́ pọ̀ tó fa ìnà àìbátà òun tẹ̀síìrù ilà ìgbẹ̀yìn rẹ̀ máa ń padà lọ sẹ́rí bá kékeré ó padà bá náà ní. báyìí yóò kọ́kọ́ tó yọ padà lo oko parun náà ní àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá a sì fi ṣe é léwọ̀ fún wa o bẹ́ẹ̀ ló ti ṣe é léwọ̀ ká máa fi owó ká máa fi ra owó àti tó bá jẹ́ owó ọ̀tọ̀ọ̀tọ̀ owó náírà afẹ́ ti gba dọ́là ìsìláàmù fẹ́ púpọ̀ òṣù tó burú ń bẹ́ẹ̀. owó dọ́là afẹ́fígbà sẹ́ńfà ìsìláàmù ó nífẹ̀ẹ́ tó burú bẹ́ẹ̀ owó sẹ́ńfà afẹ́fígbà rìyáàlì tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n wọn náírà èyí táwọn míì sọ jù owó tuntun gbàmọ́ báńkì lónìí òun owó tuntun sí báńkì mọ́ tó ṣe pé tí wọ́n àwọn ni wọ́n máa wá tà ẹni wọ́n bá fẹ́ ṣèlẹ́wọ́ hundred naira yóò fi ta ninety naira ten percent làwọn yọ ten thousand àwọn kó nine thousand fún wọn gba ten thousand hundred thousand àwọn kó ninety thousand fún wọn ten thousand ó jẹ sí wọn ẹni wọ́n bá sọ orí eléyìí tó sọ ọ́ di ọ̀nà tó wọ́n fi máa wá jẹ ẹ mú ọ̀nà abúlé ọ̀nà tá a gbọ́dọ̀ jìnà sí anábìyà muhammadu alayhi wa sallam ó ní láti ẹ̀dínwó dìnnà rọ́bì ẹ gbọdọ máa fi náírà kan gba náírà méjì wàlà tírí ma tírí àmáyé ẹ gbọ́dọ̀ máa fi kọ́bọ̀ kan gba méjì owó olówó tẹ rí ẹ máa ná ẹ gbọ́dọ̀ máa méjì bẹ́ẹ̀ lẹ gbọ́dọ̀ fi méjì gba mẹta ẹ gbọdọ fi mẹta gba mẹrin ẹ kan ní dáhùn dáhùn dáhùn bí إلا وزنا بوزن مثلا بمثل سواء بسواء النبي محمد صلى الله عليه وسلم ó lè gbọ́dọ̀ fi náírà gba náírà o bẹ́ẹ̀ lè ti gbọ́dọ̀ fi kọ́bọ̀ gba kọ́bọ̀ àyàfi kọjẹ́ pé bákan náà ni wọ́n ti jọ rí ọ̀kan lè ti tújú kan lọ bákan náà láwọn fàjẹjọ náà àyàfi tẹ bá fẹ́ ṣe é bẹ̀ pé à ń máa fẹ́ ṣèléwò mo sì ní ìdí owó agẹ́rẹ́ dákùnso nílọ́wọ́ ọ̀rẹ́ mi àwọn owó tọ́jú sílẹ̀ mi ní kẹwàá jọ fi pààrọ̀ níṣe kan náà ọ̀rìn ọmọ ìyá rẹ lọ́wọ́ nìyẹn òun ló ti da jù sí islam tó ti fún kàmáà rà á lọ́wọ́ kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ lékun kí kẹ́kẹ́ náà gbọ́dọ̀ lékun tọ́bẹ̀ ṣe lékun ó ti dàgbò wájú ọlọ́run nínú kẹta tó wá rí láwùjọ wa táwọn mi ṣe lónìí ọ̀rẹ́ ni wọ́n ti jọ́ padà mí gbé mo ti fẹ́ máa tí wọ́n sì lówó lọ́wọ́ tó wà ní pé bẹ́ẹ̀ ni mo lówó kan lọ́wọ́ tó tọ́ ṣùgbọ́n o bàbá ti jẹ́ ọmọ ọ̀rẹ́ ọ̀kadà yìí two twenty ni wọ́n ń ta o ṣùgbọ́n tó bá padà máa sanwó rẹ̀ fún mi ọ̀ padà san two seventy fún mi ní o ọ̀ máa san jẹ́ jẹ́jẹ́ tó padà wá san two seventy fún mi èèwọ̀ ni nínú Islam èèwọ̀ ni nínú Islam irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ kì í sọ̀rẹ́ gidi ọ̀rẹ́ bú ni ọ̀rẹ́ gidi ni pé iye tọrọ ta àánà ẹ̀ lọ́ọ́ gbà lọ́wọ́ rẹ̀ padà kó lè bá a rọrùn fún ọwọ́ ẹni ọmọ afẹ́ díẹ̀ díẹ̀ kò sí ohun tó burú òun ni kó fi ìgbẹ́ kan tó mọ́ ju owó yẹn kó fi dúró torí kó lè bá a láti ẹ̀sìn á má ọ̀rẹ́ láàmú kojú wo bẹ̀ ọ̀rẹ́ lè da ọ̀rẹ́ ọba ti fi ìgbẹ́ kan dúró báyìí títí ń sanwó yìí díẹ̀ díẹ̀ tó fi sàn án tán tí ìgbà ṣùgbọ́n tó wá owó owó fi gba owó tó pọ̀ tó owó tó lọ fi bá ara wọn sùn lọ ó ti dèwọ́ nù náà ẹni tó lẹ́tọ̀ọ́ tó lè ṣe é bẹ́ẹ̀ òun ni kó ṣe pé wọ̀ ẹgbẹ̀gbẹ̀ lọ ń ta màsùn yẹn lápèjúwe tàbí wọ́n gbẹ̀gbẹ̀ lọ ń ta nǹkan yẹn lápèjúwe ó lè má jẹ màsùn kó jẹ́ nǹkan mi ó ń tọ̀ wá wá sí ọ̀rẹ́ mi mo fẹ́ ra màsùn ìkẹ́nu màsùn rẹ yìí èèlò ló ń tà two twenty ní èmi ìlówó lọ́wọ́ ń tèmi o pọ̀ bá ti ìlówó lọ́wọ́ tó máa sẹ́ díẹ̀ díẹ̀ iye ní ta gbé kalẹ̀ nípa ìjọ máa sẹ́ díẹ̀ díẹ̀ oníjà lówó ìta oníjà ti bímẹ́sì mi yọ sẹ́ di báyìí yọ sẹ́ two forty twenty thousand ó kún tiẹ̀ látàgbé yọ máa sẹ́ díẹ̀ díẹ̀ ìdáhùn ní kókò sùn tó burú bẹ́ẹ̀ tá a bá rẹ́ni tó ṣe é bẹ́ẹ̀ pẹ̀lú àwọn májẹ̀mú tó dé nínú àwọn májẹ̀mú tó dé wẹ́ni bẹ́ẹ̀ ẹni ṣe é bẹ́ẹ̀ òun náà ní pé ṣeé ṣe ohun tó torí ẹ̀ lọ́jà padà ní nǹkan àfọwọ́sọ́gbọ́dọ̀ ọkọ̀ wà fún un. eléyìí ẹja wá ní ìtajà rẹ̀ lọ́tọ̀ ó ń tọ̀ wá wá fò owó èyí ti wáyé. àwọn ọlọ́jà mi ti gbé kalẹ̀ lónìí fún òní ìtajà ni ọ̀fẹ́ ní tó rà rẹ̀ tánà ìwọ tó rà díẹ̀ díẹ̀ nínú àwọn fẹ́ ta torí eléyìí. torí kí wọ́n lè ìwọ wọ́n wá jà wá ọ̀fẹ́ ju sí ọ láàánú tọ́ba láàánú sí ọ tí ò ní fi kẹ́kẹ́ lé òun lọ́jà jù ṣùgbọ́n tọ́ba fi kẹ́kẹ́ lé díẹ̀ nítorí fọ́ọ̀mù asán díẹ̀ díẹ̀ ọjà títí ń tà náà ni òun tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n mi tó ní tọ́jà yẹn ẹsẹ̀ ìjọ dìde ní ó kówó jáde nulẹ̀ ọwọ́ àlọ́ọ̀dì mọ́tò èèlò lẹ́ńtà mọ́tò yìí. òtí ẹ̀ náà lè ra ní one million ọwọ́ àgbẹ̀ ọ̀rẹ́ tí wọ́n máa fi lẹ́kọ̀ọ́ àbí ọmọ tó wọ́n point three ló fi ní o èèwọ̀ ni o àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ ó ti nínú bẹ́ẹ̀ wá ní gbogbo tó jẹ mọ́ báyìí lọ ó ti nínú tó fi jẹ́ pé ètò tíjọba dípò tí ó ti máa lé mútò kí nígboro òun náà ní mútò díẹ̀ táwọn máa wá yọ nínú owó oṣù rẹ̀ díẹ̀ díẹ̀ tíjọba yẹn ń ta mọ́tò yẹn tọ́ba yẹn pé bá ń tà á ó lè fi owó sí díẹ̀ oṣù tó burú ń bẹ̀ ó sì lè má burú sí rárá méjèèjì ló láǹfààní ó ṣe tọ́ba tèmi tí ò fowó sí owó lọ́jà jù ó sì rìn lọ́wọ́ yẹn pátápátá nù tọ́ba ti fowó sí díẹ̀ nítorí pé yọ máa gbà á díẹ̀ díẹ̀ kò sí ohun tó burú ń bẹ́ẹ̀ ṣùgbọ́n ìjọba yẹn wọ́n mọ́tò yẹn wọ́n sì gba kọ́mpìnì kan lọ ni pé ẹ̀yin ará kọ́mpìnì yẹn máa bá a gbé mọ́tò báwọn èèyàn wa èyí ló tà à ń tà ní two million ó yẹ gbé fún wọn ìjọba ti wá san two million fún kọ́mpìnì tí ń ta mọ́tò ìjọba wá sọ fún àwọn àwọn tí ń ṣiṣẹ́ yìí pé two million tá a rà á náà rí ìjẹ́ máa sẹ́ díẹ̀ díẹ̀ à ní gba two million lọ́wọ́ yín o two point four million lágbá o two point three million lágbá o irú ìjọba bẹ́ẹ̀ ìjọba alábòsí nínú islam àti orílẹ̀-èdè tá a wà yìí o torí pápò tí yẹn wulẹ̀ ga tẹ́lẹ̀ ju gbogbo ìta àwọn àtẹ̀sán yìí lọ àwọn tá a jẹ́ òṣùwọ̀n ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá balẹ̀ kẹlá máa ṣàlàyé fún wa onípẹ̀lẹ́ ayélujáde náà mánu àfẹ̀yìn olùgbàgbọ́ òdodo ìtẹ́kùn lọ́ọ̀ ẹ̀fọ́ ayọ̀ ọlọ́wọ́ bá wọ́n ta ko máa bá kí amẹ́ta tẹ́ẹ̀sì tí wọn tó sẹ́kù sẹ́yìn jẹ nínú ìbá tẹ̀fílẹ̀ nǹkan tó mú nìyí tẹ̀bá tó lù gbàgbọ́ òdodo. ọ̀yìn náà ń tẹ̀sán àlù tẹ̀lé ṣe bẹ́ẹ̀ tó dápẹ́ wo báyìí ò ní gbà ẹ̀yìn ò ní gbọ́ ẹ̀yìn ó máa jẹ́ lọ́ní owó tí mi lọ mọ́tà owó tí mi kọ́lé owó tí mo fẹ́ ìyàwó kódà ìyàwó náà ti bímọ fún mi ọlọ́run bá ní pé fàdánù ìhàmùdì nínú lọ́yún wọn tó rẹ̀ ẹ máa retí ogun lọ́gbọ́dọ̀ ọlọ́wọ́ yá ìdáhàdì pọ̀lọ́ amẹ́ríkà bá kéde fún nàìjíríà lónìí pé nàìjíríà máa retí ogun máa retí ogun ẹ̀wọ́ ń fà wá táwọn òbí yẹ amẹ́ríkà kéde pé kí nàìjíríà máa retí ogun ṣe wọ́n láti ṣe agbára wọn ọ̀ká wọn ìbẹ̀rù ọgbà wa á máa lọ bá wọn kí lẹ́fẹ́ jẹ́ àṣẹ lẹ́fẹ́ jẹ́ àṣẹ ara wa bùnmi àti tán ẹ má gbógun ti wá ẹ dákun àwọn èèyàn ẹgbẹ́ wa ló tọ́nà bá bá sọ pé kí ẹni tí ń jẹ ìbọn máa múra ogun wọ́n jẹ ní omi pé gbogbo ẹni tí ń gbowó gbọ́múlé láńtà àdẹ́wò tó bá wọn tó bá lónìí wọ́n jẹ ní òkè èsì pé díẹ̀ nínú ogun ọlọ́wọ́n ọba tó lélẹ́ yìí o ogun ọlọ́wọ́n ọba màlélẹ́ yìí díẹ̀ nínú rẹ̀ látúrí yìí ọ̀pọ̀ sì tún bọ̀ tí ìbá fipá lọ́wọ́ ọba ń ṣàforíjì fẹ́dà ọlọ́run bá ní pé wà ní tóbi tó tẹ ẹ bá olúpìwàdà tẹ ẹ lẹ́yìn ọjọ́ owó eléyìí mọ́ fọlákùnrin owó tó ọmọ wa nípòm ẹ̀yìn tẹ́ ń yá àwọn èèyàn yẹn ẹ láǹfààní tẹ ẹ gba owó yín èyí tí wọ́n yá pérépé tẹ ẹ gbà padà kọ́ má dé kó sì má jì í ẹ láǹfààní kẹ ṣe bẹ́ẹ̀ dáhùn tẹ̀sílẹ̀ wọ́n là tẹ̀sílẹ̀ ẹ má sábòsí ẹ má sì jẹ́ wọ́n ṣàbòṣe yín wọ́n íńtánẹ́ẹ̀tì wọn sílà tẹ ẹ bá tún fáwọn tẹ ẹ yá ìnira bá wọn wọn ò fẹ́ rówó yìí tán ẹ sì fẹ́ jowó èlé mọ́ ẹ fẹ́ gba èyí tí wọ́n yá gẹ́gẹ́ padà ọ̀nà tí wọ́n tún lè nà àmì sáà ẹ gbé e padà lọ́nà tí wọ́n gbà rọrùn fún wọn tí wọ́n fi rí sàn tọ́ba ètò bí wọ́n ti mú wá tẹ́lẹ̀ lọ́pọ̀jù fún wọn ẹni wọ́n máa mú wá ní twenty twenty thousand lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ lè ní kí wọ́n máa tẹ́tọ́ lẹ́sà ọ̀sẹ̀ fún omi sẹ́ńtà tẹ́ má bàa jẹ rìbá yìí mọ́ wà ní níta sọ́jà fún tẹ́ bá tún wá wò pé ọ́ tí n kú bẹ́ẹ̀ ká gun jẹ́kọ̀ kó rí sá ọyẹ́ rò lápọ̀n òun ló lo rẹ̀ fún yín bí nǹkan tó ń ta àdàmọ́ọ̀n tọ́ba ìpè lóòótọ́ lóòótọ́ lẹ̀ bá mọ̀ dáadáa ìdára yìí lọ́tọ́ ááyà yìí tọ́lọ́ bá wá sọ yìí òun wá lọ́lọ́run bá nígbà tó kù ọjọ́ mẹ́ta tí ó kù lórílẹ̀ ayé ayé àtọ́sọ̀ kalẹ̀ gbẹ̀yìn nígbà náà wọn bá sọ ọ̀rọ̀ ìbáyìí ká ayé àyè lọ́wọ́ wọn bá kù síbẹ̀ ọlọ́run bá ní pé wọ́n tẹ́kọ̀ yàwó máa tóbi jà òun náà ti yí lọ́lọ́ ẹ̀kọ́ ayé ọjọ́ kan o èyí tẹ́ ń tẹ́lẹ̀ padà sọ sọ́dọ̀ ọlọ́run ọba o tó mọ̀ tó wọ́n fọ àkúndù lọ́sẹ̀lì máa kásábà ní ọjọ́ tó yẹ kó wọ́n máa sin ẹ̀mí kọ̀ọ̀kan lẹ́sàn-án iṣẹ́ tó gbélé ayé ṣe kí wọn tó ṣe nílé ayé ẹ̀fọ́yà ọjọ́ náà wàhùn láàyò ìdàmúhàn wọn ò sì ní ṣàkóso fún ẹnì kẹtàn nínú ọmọ ẹ̀nẹ́bí àádámà abẹ́lọ́hùn ibi yóò ta bákan sí kọ́nà bá kó ṣe àánú ẹnì kọ̀ọ̀tàn wa ò àgbọ̀dọ̀ kọ́ الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أتاكم الله جاءت لقرب آله محمد صلى الله عليه وسلم قرب آله وصحبه أصحابه à ń sọ nípa owó èlé owó fọmúlélántà èyí tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n kó àwọn ara wọn sí lónìí tí àwọn èèyàn fi ń ṣe káràkátà tí wọ́n fi ń ṣe òwò lónìí ṣùgbọ́n níbẹ̀ wọ́n padà bá àbámọ̀ tẹ̀ sí lọ́nà àbáyọ láwùjọ tó adé bára wa yìí lọ́nà àbáyọ náà nínú rẹ̀ òun náà ni pé àwọn yẹn ń ṣe láwùjọ yìí bá àwọn àwọn obìnrin ilé àwọn obìnrin tá a kan náà bí àwọn ká kó ara wájọ láwọn obìnrin wọ́n kóra wọn jọ lógún lápèjúwe láwọn ọ̀dọ́ ládùúgbò àwọn náà kóra wọn jọ ní ti ọgbọ̀n lápèjúwe àwa ni pé ẹjẹ́ máa dá five thousand lọ́sẹ̀ tàbí ẹjẹ́ máa dá five thousand jọ́kẹ̀ẹ́dógún tàbí ẹjẹ́ máa dá five thousand ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù òkè tàbí ọjọ́ àkọ́kọ́ nínú oṣù tí oòrùn èyí táwọn èkó ń ka ọjọ́ àkọ́kọ́ yìí ká máa fi dá mọ́wẹ́ fáwọ́dà àwọn ọgbọ̀n káwá kó ká da àjọ lẹ́ẹ̀kan náà ká kó fẹ́yìn kan ọ̀nà òṣèlú náà òun náà ti da tọ́bátòsù tó tẹ̀lé àtòkò fẹ́lómi àwọn náà ti da tọ́bátòsù tó tẹ̀lé àtòkò fẹ́lómi títí tá a fi da tán yípo tá a fi da yíká láàrin gbogbo wa irú àlùbáríkọ̀ máa fún owó yìí tí ìjọba ti fi ṣe sàlẹ̀ pẹ̀lú àwọn ọlọ́ọ̀ bá dúró wá ṣe tó yìí tààtàrà àwọn èèyàn tí wọ́n kóra wọn jọ wọ́n tó ọgbọ̀n àti wọ́n tó ogún wọ́n wá kóra wọn jọ lórí ẹ̀ tí ẹjẹ́ máa dá ten thousand lọ́sẹ̀ọ̀sẹ̀ tàbí ẹjẹ́ máa dá ten thousand níjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún tàbí ẹjẹ́ máa dá ten thousand lóṣooṣù tàbá wá dáadáa ká máa kó fún èèyàn kan tàbí ká kó fún èèyàn méjì wọ́n lọ fi ṣe business tàbí wọ́n bá bẹ́ẹ̀ fi ṣe tàbí tó bá ṣùgbọ́n ó lè rọrùn fún un tí bá jẹ́ tí wọ́n bá yọ máa mú wájọ́ kẹ̀lẹ́jọ́ kẹ̀ẹ́dógún títún máa mú five thousand wà níjọ́ kẹẹ̀ẹ́dógún níjọ́ kẹẹ̀ẹ́dógún lóṣù yóò máa ṣe dédé ten thousand lọ́wọ́ yóò máa ṣùgbọ́n tó bá ti dájọ́ kẹẹ̀ẹ́dógún ẹni wọn ti kà àwọn ni wọ́n kó ẹ òun ni ó kó tàbá dájọ́ kẹẹ̀ẹ́dógún mi ẹ lò àwọn mi ní oṣù kó tàbá dájọ́ kẹẹ̀ẹ́dógún mi àwọn mi oṣù kó káwọn tí wọ́n jáwọ́ obìnrin lé tí ó jẹ́ pé wọ́n ríra wọ́n wà lọ kó wọn gbọmúlé láńtà tí wọ́n lu ọ̀nà lẹ́yìn tí wọ́n kóra wọn jọ pé kí lálẹ́ máa fẹ́ ọ̀nà wọn lálẹ́ gbà lọ́wọ́ ẹ̀sìn lọ́fẹ́ máa ń lọ́gbà ojú owó lè fẹ́ máa ti bísíǹsì jẹ́ ó lè má ti fifty thousand lọ lókè kọ̀ọ̀fẹ́ máa pàṣẹ owó bo ọ̀fẹ́ fifty thousand fún gbọ́dọ̀ pàṣẹ kàṣì fifty thousand lẹ́yìn mẹ́wàá wá kóra ń jọ tẹ̀ máa tẹ̀ máa já sí seven hundred thousand níjọ́ kẹẹ̀ẹ́dógún níjọ́ kẹẹ̀ẹ́dógún náà bá ní tẹ̀ máa kóra ń jọ kẹrìnà wá dá two two thousand níjọ́ kẹjọ jọ́ kẹjọ ẹ̀yìn ogún yìí lẹ́nìkan bá fún ọ lọ́sẹ̀ ẹ̀yìn ogún forty thousand ni wọ́n fi kó forty thousand yìí ká wá kó fẹ́nìkan fún wọn máa lọ sí ṣe bísíǹsì lọ́sẹ̀ yìí àtúntà two thousand mi lọ́sẹ̀ mi àtúntò forty thousand ní fẹ́lò mi àtúntò tẹ̀mí àtúntò two thousand àtúntò forty thousand ní fẹ́lò mi irú owó ìta bá ti ṣe bísíǹsì tó tọ́ àlùbáríkà ó fún un tayọ kásọpá lọ ya ogun lè láńtà ọ̀pọ̀lọpọ̀ ní ya lónìí ìwọ̀n tí ń ṣẹlẹ̀ sẹ́lòmíì ó ju owó tọ́nà ọjà yìí lọ ọwọ́ àjẹmí tó ṣe pé wọ́n ń bá sọ̀rọ̀ káàkiri ẹ̀dá fún ẹ̀rẹ̀ lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ sẹ́lòmíì lọ ya owó tí ẹ̀ra machine ẹlòmíì ti pé nígbà tí ń gún un kí lọ́kànlẹ́sẹ̀ owó òsì ní sọ pé owó gómìnà lọ́sàn lòún lọ́ọ́ yá mo ní sọ́kún náà yẹ fún ní báńkì ni nígbẹ̀yìn nígbà tọ́kọ̀ tó padà pọ̀ lòun náà padà wọ́n fi há sí ìsìnkú wọn ìbá tí mo lọ fi ra wọn sí ìlú jẹ kẹlẹsẹ báyìí ṣùgbọ́n tí mo tó ń gbọ́dọ̀ báyìí lọ ẹ̀jẹ̀ kó ara jọ ní ti ta báyìí ara wa ká dáhùn ta nílágbára ká fò fẹ́ nìkan kó ń tọ̀wọ́ lọ fi ṣeun tí ọba fi ṣe ọba jọ tẹ̀lé ní tàbí ọba yìí gbà mí ká tún ṣe owó owó tẹ́lómi oṣù kun irú irú ìrẹ́wà ara wa lọ́wọ́ yìí kò sí ká máa dá ohun àjọ kọ́lá àyẹ̀ká tó wà lọ́rẹ́ nínú gbogbo àjọ láyé àjọ eléyàn làwọn àfọ́ àwọn yọ́nú ti púpọ̀ wọ́n sì fi òǹtẹ̀ lù púpọ̀ kọ́lọ́ wọn bá yọ́nú sí wà àjọ bẹ́ẹ̀ tí ìyẹn bá lè máa ṣe bẹ́ẹ̀ àjọ kọ́lá àyẹ̀ká ni kódà kọ́lá àyẹ̀ká ti èyí ilé nìkan wà ń bọ́ ń tọ́ọ̀bù iye tó ọba ti dá ọjọ́ àkọ́kọ́ tó ti kọ́kọ́ dá yẹn òun tẹ́lẹ̀ yẹn ẹni yẹn nílò ọdún bísíǹnẹ́sì ṣe kò sí yọ ọ́kìàn ó lè fi ṣe bísíǹnẹ́sì bísíǹnẹ́sì ọba fi ṣe tí wọ́n fowó fún òun lè ti jèrè jèrè jèrè láyà rẹ kó tó ti kọ́ padà gbowó yẹn tàbí tẹ̀lé ẹ̀kọ́ ẹlòmíì tẹ́lú ọba ti dá méjì márùn tàbí ti dá mẹ́ta yọ̀wọ̀ ìyá owó yẹn ló ti di bí kálukiri alọ́gbọ̀n yọ̀ọ̀ máa wá ènìyàn gba ọjọ́ àkọ́kọ́ tọ́kọ́kọ́ ìyẹn ní ọjà tó àwọn àfáà wọn tún mẹ́nu bàjẹ́ náà pé ọjọ́ kẹ̀yẹ́ náà òun náà tún lọ́rọ̀ nínú. èyí tó jù tá a bá ń da sí lọ́dọ̀ bísíǹsì jọ tó bá lùn tá a bá jọ lùn nínú owó wa. owó ọjọ́ àkọ́kọ́ òun ni àwọn olùmọ́lẹ́ tó wọ́n ní òtún ga tó ṣùgbọ́n èyí tí mo sọ lọ́kọ̀ọ́kọ́ yẹn òun máa jẹ́ ọkọ̀ nínú kẹtánú ọ̀sán ní ẹkú kẹta ó sì mọ̀ pé tọ́wọ́ bá já two thousand lẹ́ẹ̀mí ọ̀tẹ̀ fọ́ọ̀tì eighty thousand owó rẹ jẹ́ ó sì ti fi hàn ìwé rẹ̀ ti pé eighty thousand jẹ́ ó sì ti ń si ó sì ti dáhùn ibi ọ̀tẹ̀ fọ́ọ̀tì wọ́n bá lájọ tẹ́ owó kẹtẹ òkú kò sí ìtajà tó kún bẹ́ẹ̀ ọ̀nà ìmí ìtọ́wọ́ jẹ́kẹ̀lẹ̀ fi wáyé ẹ rákòtí tẹ́ máa fi jókòó ni wọ́n wò pé bóyá tó ẹni tí wọ́n bá kó afẹ́jẹ́ tẹ́ máa ṣe hundred naira kan hundred naira yẹn lápèjúwe bóyá òun láti ra àpótí tá a máa fi jókòó bóyá òun láti máa ra ìwé tá a máa fi kọ́ àti bẹ́rẹ̀ o látara rẹ̀ hundred naira yìí o ṣùgbọ́n tí ọ̀gá ti ti yẹn ń kò sí o kò lè rí ìkúrò ọdún bíjẹ́sì tí irú ká jáwó pọ̀ báyìí ọmọ àti àkókò o tá lè fojú tó o àbọ̀ lọ́wọ́ gbómúlélántà èyí táwọn èèyàn ra wọlé láwùjọ yìí tí wọn ò sì bá dáadáa bọ̀ bẹ́ẹ̀ abẹ́lọ́ kọ́lọ́mù ọba lè jọlá wọ́n sànú ẹnu kọ̀ọ̀kan wá o gbogbo àwọn tó ti bára wọn lóko bẹ́ẹ̀ tí wọ́n ń fáyà tí wọ́n ń bẹ̀rù tẹ́lẹ̀ wọ́n ń bẹ lókè lójoojúmọ́ tí wọ́n ń jẹ ìfúnpá wọn ò wọ́n rí pé ń ga pèsè kí n ti bọ́ bẹ́ẹ̀ tọ́ ọlọ́run kọ́dà tó sàkóso ìfẹ́ nípa ọ̀tẹ́ wọ gbogbo ẹni yòówù tó bá bọ́ ń bẹ́ẹ̀ má ti díẹ̀ mọ́ kèrè tó wá lùbáríkà owó ẹ̀sìn ni owó ẹkún ni owó bànújẹ́ ni owó téèyàn fi ra àárẹ̀ fi wu àárẹ̀ fúnra ẹni owó téèyàn fi wu àìsàn ni gbogbo àwọn tí wọ́n ti dáwọ́lé ni wọ́n ń pè sọ́ọ̀tì tó mú jáde fún wọn abẹ́lẹ́ ọ̀hún sì máa owó tó jọ ní halal ọlọ́dà kò sí gàgà rẹ̀ fún wa o já sì lè débẹ̀ tá a bá débẹ̀ jọwọ́ owó tó tọ́wọ́ bá tó dákújá rí gbámú tọ́wọ́ bá bá gbámú dákújá rí ná tá a bá rí ní dákújá rí ní síbi tọ́jà tá a bá rí ní síbi tọ́jà dákújá parí bí ẹ̀sán olóore wa ọ̀lẹ́lá ìlànà náà gbogbo bá bá ti ń sáré lóògùn sáré lóòdò ọlọ́dà máa fi sọ́rọ̀ sọ́ wa lọ má jà pàdé lè ní tí o má jà pàdé àgbákò má jà pàkó ìṣèkò ń gẹ̀rẹ́ wa o ẹni jẹ ní sẹ́nà tó má jà ṣèkò ń gẹ̀rẹ́ o ẹni tó fún ọjọ́ kan tí ó kò láyé láti má jà ṣèkò ń gẹ̀rẹ́ kú rẹ o ọ̀lẹ̀ láyé la ẹni lọ gbogbo àwọn táàrẹ̀ ti láti máa dùn máa làáfíà àwọn tó jẹ́ àwọn mùsùlùmí àwọn tó wà wọn àwọn tó wà nù wà lórí ilé ayé dákùn ṣàánú wa o jẹ́mi owó fún pẹ̀lú dáadáa já gbélé ilé ayé ṣe dáadáa já gbélé ayé ṣe rere já gbélé ayé pẹ̀lú àlàáfíà àti ẹ̀sìn tó yẹ kóró ọ̀gbàna àti ìrìnà hasana ọ̀gbàna hasana ọ̀gbàna.